ẹ jẹ́ kí àwa kí ó ré kọjá lọ sí ìhà kejì adágún. wọ́n sì ṣíkọ̀ lọ bí wọ́n sì ń lọ ó sùn ìjì ńlá sì dé ó ń fẹ́ ní ojú adágún wọ́n sì kún fún omi wọ́n sì wà nínú ewu wọ́n sì tọ́ wá wọ́n sì jí i wípé olùkọ́ni olùkọ́ni àwa gbé. nígbà náà ni ó dìde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 àwọn ènìyàn tẹ́wọ́ gbà á nítorí tí gbogbo wọn ti ń retí rẹ̀ sì kíyèsí ọkùnrin kan tí à ń pè ní Jáírù ọ̀kan nínú àwọn olórí sínágọ́gù ó wá ó sì wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ Jésù ó bẹ̀ẹ́ pé kí ó má ṣàì wá sí ilé òun nítorí ó ní ọmọbìnrin kan ṣoṣo ọmọ ìwọ̀n ọdún méjìlá ó ń kú lọ bí ó sì ń lọ àwọn ènìyàn há a lé àyè obìnrin kan tí ó sì ní ìṣó ẹ̀jẹ̀ láti ìgbà ọdún méjìlá tí ó ná gbogbo tí ó ní fún àwọn oníṣègùn bẹ́ẹ̀ ni a kò lè mú láradá láti ọwọ́ ẹnìkan wá ó wá lẹ́yìn rẹ̀ ó fi ọwọ́ tọ́ ìṣẹ́tí aṣọ rẹ̀ lọ́gán ni ìṣó ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ jésù sì wí pé. ta ni ó fi ọwọ́ tọ́ mi. nígbà tí gbogbo wọn sì ṣẹ́ pétérù àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wí pé. olùkọ́ni àwọn ènìyàn hàn ọ́ ní ààyè wọ́n sì ń bílù ọ́ ìwọ sì wí pé ta ni ó fi ọwọ́ kàn mí. jésù sì wí pé ẹnìkan fi ọwọ́ kàn mí nítorí tí èmi mọ̀ pé àṣẹ jáde lára mi. nígbà tí obìnrin náà sì mọ̀ pé òun kò farasin ó wá rìrì ó wá ó sì wólẹ̀ níwájú rẹ̀ ó sì sọ fún un ní ojú àwọn ènìyàn gbogbo nítorí ohun tí òun ṣe tí òun fi fi ọwọ́ tọ́ ọ àti bí a ti mú òun lára dá lójú kan náà ó sì wí fún un pé. ọmọbìnrin tújú ìgbàgbọ́ rẹ mú ọ lára dá máa lọ ní àlàáfíà. bí ó sì ń sọ̀rọ̀ ní ẹnu ẹnìkan ti ilé olórí sínágọ́gù wá ó wí fún un pé. ọmọbìnrin rẹ kú má yọ olùkọ́ni lẹ́nu mọ́. ṣùgbọ́n nígbà tí jésù gbọ́ ó dá a ní ohùn wípé. má bẹ̀rù gbàgbọ́ nìkan ṣá a ó sì mú un láradá. nígbà tí jésù sì wọ ilé kò jẹ́ kí ẹnikẹ́ni wọlé bí kò ṣe pétérù àti jákọ́bù àti jòhánù àti bàbá òun ìyá ọmọbìnrin náà gbogbo wọn sì sọkún wọn po òun réré ẹkún rẹ̀ ó sì fún wọn pé. ẹ má sọkún mọ́ kò kú sísùn ni ó sùn. wọ́n sì fi í ṣẹ̀fẹ̀ wọ́n sá mọ̀ pé ó kú nígbà tí ó sì ṣe gbogbo wọn mọ́ òde ó mú un ní ọwọ́ ó sì wí pé. ọmọbìnrin dìde. ẹ̀mí rẹ̀ sì padà bọ̀ ó sì dìde lọ́gán ó ní kí wọn kí ó fún un ní oúnjẹ ẹnu sì yà àwọn òbí rẹ̀ ṣùgbọ́n ó kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe wí fún ẹnìkan lé ohun tí a ṣe.